ìjẹsà ẹni náà ló wà sọ ẹjọ́ mìíràn àárín ara ẹni sí ara ẹni ọlọ́run rẹ ní sí à ń bẹ̀rẹ̀ ọ ọlọ́run agbádẹ́dẹ́ eré sísá èdè sísá olúkálùkù ẹni asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. As we come together in this holy month of Ramadan, we are reminded of the values of compassion, introspection, and unity. The annual lecture provides us with a unique opportunity to deepen our understanding of our faith and to reflect on the timeless teaching of Islam. In, in line with the theme of today's lecture, there's an of the Holy Prophet Muhammad contained in the, book, in the book called Riyad's Solihin, Guardian of the Righteous, it's added number 480. Says, إن لكل أمة فتنة وفتنة أمتي المال. Meaning, the only Prophet Muhammad said, every human generation of followers of the Prophet has its own fitting. And the fitting out of the only Prophet generation is Al-Mal, money, wealth, as the case may be. The hadith teaches Muslims not to let the acquisition of wealth and the material things of this world and the forget al-hikr, is the hereafter, and the conscience of Allah in our efforts, in our current world, It's, it's, it's, uh, it's most important that in our quest for success, we must always, always remember the teachings of the Holy Prophet Muhammad. Uh, an abridged CV of today's guest lecturer, Professor in the Faculty of Management Sciences, University of Lagos, and indeed, the first Professor of Insurance and Risk Management in the Department of Actuarial Science and Insurance, University of Lagos. Uh, amiable guest lecturer of today, Professor Tabidin Olalekan Yusuf you are welcome sir. ẹgbẹ́ ọlọ́run ọba tóbi fún wọn o. anna muhammadan abduhu wa rasuluhu أدى الأمانة وبلغ الرسالة وكون الأمة وكشف الغمة وجاهد في سبيل ربه حق جهاده صلوات الله وسلامه عليه وعلى آله وصحابته وحين اللهم على سنته وأمتنا على ملته واحشرنا في زمرته مع الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا أما بعد فيا أيها الإخوة المسلمون السلام عليكم ورحمة الله وبركاته lákọ̀ọ́kọ́ adúpẹ́ fún ọlọ́run atúndúpẹ́ fún ọlọ́run àwa wí ọpẹ́ wa ní láwàní ọlọ́run tí adúpẹ́ fún nìkan ṣoṣo ni ọba tí ọpẹ́ tọ́ sí òun náà ni ọba tí ọpẹ́ yẹ torí bí ẹni tí ọlọ́run bá fi mọ̀nà kò sẹ́ni tó lè sọnù. So mo kí ẹ̀yin bàbá mi tí ẹ wà kalẹ̀ bẹ̀rẹ̀ látòrí chief the grand chief imam ìlú Ìjẹ̀bú-Òde ọlọ́kùnbá alọ́rẹ̀ mi ọ̀rọ̀ owó ọ̀rọ̀ owó báwo la ṣe ń kówó jọ báwo la ṣe ń ná ní ìlànà tòfin ẹ̀sìn Islam ọ̀pọ̀lọpọ̀ wa ti kówó jọ a ti kó dúkìá jọ a ti kó ọrọ̀ jọ nínú ọrọ̀ tá a kó dání àti ẹ̀mú nǹka ọrọ̀ tá a ẹ̀ ìmí a fi àìmọ̀ kan kó jọ kí la fẹ́ ṣe tó bá lọ já pé èyí tá a kó jọ yẹn kò bójú mu lọ́dọ̀ ọlọ́run ẹ̀rí ntí islam fi dáa jù rèé ọlọ́run mọ̀ wá jura wa lọ ńgbà tí ọlọ́run máa fi òfin lé owó èlé rìbá interest ọlọ́run ní èyí tó ti kọjá kọ́rọ̀ èyí tó ṣẹlẹ̀ mo mójú kò lọ́wọ́ kan ṣùgbọ́n lẹ́yìn tó o bá ti gbọ́ tó ti gbọ́ má padà síbẹ̀ náà o ohun tí ọ̀rọ̀ mi fẹ́ dá lé lórí nìyẹn kí n tó wọnú ọ̀rọ̀ yẹn gangan foundation kan ni mo fẹ́ lè kí ló ń jẹ́ owó nínú Islam kí ló ń jẹ́ ọ̀rọ̀ nínú Islam mi ò sọ ọ̀rọ̀ tí àbí túmọ̀ tí àwa Yorùbá fún owó àka ẹ owó kíni àpèkánu kò olówó larárọ̀ olówó láyé náà àti gbogbo ń tá a ti mọ̀ ṣùgbọ́n Al-Qur'an lè fẹ́ kàbá yìí báwo lọ́lọ́run ṣe pè ó ní al-mal wal-banun zinatul hayati dunya nínú Suratul Kahf ọlọ́run ní ẹ̀ṣọ́ ilé ayé ni òun fi owó ṣe ẹ̀ṣọ́ sílé ayé ó ní zujina linnasi hubu shahawati minna nisa walibani òun fi ìnífẹ̀ẹ́ owó sí ọkàn gbogbo wa pé ká nífẹ̀ẹ́ káfẹ́ ni taba wa ni tán ká wá fi ṣẹ̀ṣọ́ níbi aṣọ irú oúnjẹ tá à ń jẹ aṣọ tá à ń wọ̀ ilé tá à ń gbé mọ́tò tá à ń gùn ago fi sọ́wọ́ fóònù tá à ń lò ẹ̀ṣọ́ ni adébámọ́ sàṣà ọlọ́run ò fẹ́ kóun ṣoore fún ẹ kó máa wá bò mọ́ra wà á mọ ìlú ìmọ̀tí rọ̀bíkà fàdís fi ohun tọ́lọ́run fún ẹ fi hàn òun fẹ́ máa rí àpẹẹrẹ orí tó ń ṣe fún ẹ lára ẹ wà lówó lọ́wọ́ wà tún fi àjẹrẹ o tún ṣàmùsí rẹ̀ èso lọ́lọ́run pè obìnrin ẹlẹ́ẹ̀kejì ó ní àdánwò lòún fi ṣe fún ẹ̀wọ̀n òun fi dún ẹ̀wọ̀n ní o òun fẹ́ wo bó ṣe fẹ́ ṣe òun fẹ́ wo bó ṣe fẹ́ ṣe ṣé wàá fi mọ èmi ọlọ́run ni. tí wàá fi balẹ̀ ayé jẹ́ ẹlòmíì lówó fi balẹ̀ ayé jẹ́ ni ká gbalẹ̀ onílẹ̀ ká gbàyàwó níyàwó ká fọwọ́ ọlá gbàyàn lójú á ní mo ṣe fún ọ mo nà ẹ́ kí ló fẹ́ ṣe owó gbé lára wa ẹlòmíì ìgbà fowó ṣàánú ni a máa ń nọ ẹ rò pé orí ẹ̀ ohun tó ń ṣe ó fi ń wojú rí ọlọ́run ni torí pé tó o bá ti náwó yẹn fọlọ́run ọlọ́run á máa ṣe àlékún àlékún àlékún fún ẹni ṣẹ́ẹ̀dẹ̀ rí we've got to be smart aláti smart kí ló jẹ́ smart just keep giving just keep giving sori when you are giving to bá give o oh, ń ṣọ̀dẹ̀ you are saving for who for yourself wàá bá lọ́dọ̀ ọlọ́run ẹlòmíì máa lówó láyé tálákà ní lọ́rùn gbogbo wa mọ̀ pé olówó ni ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run tálákà ni because kò save anamisa sẹlẹ wọn là ń sọ pé owó mi owó mi ilé mi ilé mi ó ní à ẹ mọ tí ń bẹ̀ ni ó ní kí ló ń tẹ máa ń láìkì nǹkan ní nǹkan ju ti yín lọ wọ́n ní báwo ni ó ní iṣẹ́ ìmọ̀ pé ti yín gangan owó yín ẹ fi lóúnjẹ ń bọ́lẹ̀ máa parí ẹ̀ sí toilet ẹ fi ra aṣọ tó bá yẹ ọ́ aṣọ yẹn gbó owó yín gangan òun ní tẹ lọ́sọ̀dọ̀ ọlọ́run tó ń lọ dúró dé tí ò ní liquidate tí ò ní collapse báńkì lè collapse. ndic ò dẹ̀ lè fún ẹ fifty thousand naira lọ forget about how much you have put in the bank so so be smart ẹni tó smart lẹni pé ó náwó sójú ọ̀nà tọ́lọ́hún ó ná sójú ọ̀nà tọ́lọ́hún á gbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run á gbà á dẹ̀ máa fa àbáríkà sí fún ẹ wá wo tọ́lọ́run bá ṣe ó ní whatever good tá a bá ṣe he will give us what is better than that ahsana mọ́kànù yàmẹ̀lú òun á fún wa ní tó bẹ́tà ohun táwa ná ó di so tíráyà lówó àdánwò lówó àdánwò ni ọlọ́run fẹ́ fi dún ẹ̀rù ni ó fẹ́ fi gbóhun tó fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ló ní wọ́kọ́ ló ní you are a trustee afúnṣọ́ ni ẹ́ ọlọ́run ló lówó ẹ̀yin kọ́ lẹ́ni jọmọ́ ń pàtó àpọ̀ ní ayé ìlà mọ́ a tábà máa lọ́kọ́ empty handed la wá empty handed la máa lọ gbogbo ń ta gbá ta kójọ láyé á padà filẹ̀ ni á padà filẹ̀ ni ọlọ́run ló ní ó ní wàá tú um mímọ́lì láyé lẹ́yìn àtàkùn. jura wa lọ ni ọlọ́run ló ń fún wa lówó yẹn jura wa lọ àwọn kan òun fẹ́ owó yẹn fún wọn yàtọ̀ sí pé wọ́n bá owó lé wọ́n tún lówó sí i àwọn kan dẹ̀ ṣòro wọ́n tiraka ni wọ́n tiraka ni wọ́n tiraka ni tálákà adáńtorí olówó so that ohun tí olówó náà ò dẹ̀ ní ọlọ́run á fún tálákà ọlọ́run fi create balance ni ó ní wàlà òbásàtà ọlọ́run risk ọ̀lẹ̀ ìbáyé labaga òfin art tí wọ́n bá débi gbogbo tí gbogbo wa ń béèrè ló ń bá ń fún wa ní aborí ilẹ̀ jẹ́ kò ní sí peace ẹlẹ́ẹ̀kẹfà ẹ wá rówó yìí o bó o bá ṣe nílé o má ṣe dúró ẹ lọ o lè yóò society. من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد عسر يسرا. الله يقول Amen. людей. pín káàkiri ni ẹ wá wo ọ̀rọ̀ nàìjíríà ọ̀rọ̀ yẹn pọ̀ sà àwa gan ò mọ yẹ ìjọba gan ò mọ yẹ ọ̀rọ̀ tá a ẹ wá wo tó jẹ́ kàyéfì rèé o kàyéfì rèé o anabi Muhammad àdìsí kẹrin. nínú ẹgbàwá ìmáàmù Nawawi àdìsí yẹn kù díẹ̀ but mo fẹ́ gé kúrú anábì sọ pé gbogbo wa nígbà tí a wà lóyún tá a wà ní àtọ̀ tá a kú látọ̀. tá a di báàsì ẹran tá a kúrò ní báàsì ẹran tá a di ẹ̀jẹ̀ kíkì tá a kúrò lẹ́jẹ̀ kíkì tá a wá di egungun tá wá fi awọ bo egungun nígbà tẹ́ pé oṣù mẹ́rin nínú oyún ìyá yín. ọlọ́run rán màláìkà sí oyún inú lọ fún oyún inú yìí ní nǹkan mẹ́rin rìsíkúù arísìkí ẹ̀ ajalúhù ọjọ́ tí ó lò láyé amalúhù iṣẹ́ wo ni ó máa ṣe ṣèkíyún àwùsàn yìí dún ń ni ó bàjá. tó túmọ̀ sí pé gbogbo ń tà tiẹ̀ ń lé tà kílé káàkiri àti pin kátó débi ọlọ́run ti pin kátó débi tàbá wá débi tán gbogbo wa máa wá lé kiri a máa wá lé bá ẹni tó lówó àti kọ́ sílẹ̀ fún pé ó máa lówó torí pé ibi tẹ́lẹ̀ náà pé ọlọ́run ti kọ́ òun ní pé àwọn parameters táwa máa ń lò pé èèyàn fi ń lówó for most people kò wọ́ọ̀kì fún kò wọ́ọ̀kì wọn. Ah, ẹ jẹ́ kọ́mọ yẹn kàwé tó bá kàwé á lówó rárá o ààrẹ tó kàwé tí ò lówó. fún ọ̀rọ̀ ẹjọ́ báwo la ṣe ń ná àkọ́kọ́ rèé àkọ́kọ́ rẹ̀ òun ni pé àwọn òbí wa nọ́mbà one bàbá àtìyẹ nọ́mbà one tó bá fẹ́ náwó láyé ẹ pé mo kọ́kọ́ gba owó bàbá àtìyẹ bàbá àtìyẹ zaka ò tí ì wọ̀rọ̀ ẹ o kò tí ì yá zaka ò tí ì yá o bàbá àtìyẹ àkọ́kọ́ wàá gbé ọlá fún bàbá àti ìyá ẹ lórí ìyàwó ẹ àtàwọn ọmọ ẹ bọ́lá ṣe tó ní ẹ tẹ́bí bá ń pa bàbá tó ń pa ìyá ẹ ebi ń pa ìyàwó ẹ ebi ń pọ̀ ọmọ ẹ owó tó wá ní ẹnìkan ló kárí bàbá àti ìyá ẹ first kò tó rántí ìyàwó kò tó rántí ọmọ bọ́lá ṣe tó ní Islam yẹn. lẹ́ẹ̀lẹ́ẹ̀kejì fámílì ẹ̀ wà á ti ìtàkùnbà àpọ̀ ẹni náà sí fámílì mi tó bá ti gùnkè pa àwọn fámílì ẹ̀ múra fún wọn múra ọlọ́run á bí ẹ léèrè pa wọn ọlọ́run ni o ọlọ́run rán gbogbo wa sí fámílì wa ni o kò ṣe mistake o wàá náwó fámílì tí gbogbo wa bá ń mójútó fámìlì wa kò ní ń tà kò ní sóni bára ń tà gbogbo ẹni tó ń gba bára ń tà yẹn wọn ò jábọ́ láti sọnà fámìlì kan ni wọ́n ti ti dé a kí a fọ́ra fámìlì ká ti ṣe dáadáa sí wọn kó má jẹ́ wọn nìkan ló máa máa rí kó bá smart kó bá smart empower àwọn fámìlì yẹn nídìílé bàbá nídìílé ìyá so that <laughs> ó lè yí o àfà ó lè yí o tó bá yí wàá wá jẹ àwọn tó ti ẹ̀ pàwà nínú fámìlì yẹn à ah, ẹ̀gbọ́n ò jẹ́ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n wa ò jẹ́ bẹ́ẹ̀ à ah, no no no no no à ah. ẹ má wọlé sáà ẹ má wọlé sà àṣẹ lẹ̀ ọ̀dọ̀ wa báwo lẹ́yìn náà àwọn ọmọ orúkọ àwọn opó ká náwó fún wọn àwọn aláìní ká náwó fún wọn tá a bá wá náwó fún wọn tán tí n tó ṣẹ́kù nínú ọrọ̀ wa tó bá wọlé sàn àwa yọ zaka ìgbà yẹn ni zaka tó ṣe ẹ̀wọ̀ owó wa nígbà tá a ti tún ti fámìlì ṣe bàbá ìyá ọmọ ìyàwó gbogbo wọn tó ti gbádùn tí n tó ṣẹ́kù tó bá wọlé sọ àwa ẹ̀yàn zàká. lára a máa ṣe awqaf endowment a máa ṣe endowment ẹ̀ńtónílé four bedroom flat o lè decide nínú flat mi mo ṣe wat wat ni pé mo fún ọ lọ́wọ́ wà á gbé fún àwọn kan wọ́n bẹ manage rẹ̀ tó bá ti fi rent ohun tó bá ń jáde bẹ́ẹ̀ wọ́n máa maintain lẹ́yìn lẹ́yìn gbọ́dọ̀ pa wọ́n dẹ̀ máa fi tó bá mú ṣe sádàkà o lè decide àwọn tó bá ní educational challenges ẹ máa fowó yìí assist wọn àwọn tó bá ní health challenges ẹ máa fowó yìí assist wọn àwọn tó bá ń wá economic empowerment wọn ní oníṣẹ́ tó fẹ́ fi ṣiṣẹ́ pẹ̀lú mọ́ṣẹ́ ẹ máa fi empower wọn ẹni tí ò lé tó fẹ́ gbé tí ò lówó tó máa sọ fi fún láńlọ́ọ̀dù ẹ máa ṣe owó yẹn property ẹ̀ wàá ṣe é gbogbo àwọn tá a bá ti ní ju ilé kan lọ a gbọ́dọ̀ ṣe wá torí pé kí ni àwọn ọmọ wa tàbí wọn ò ní gbélé yẹn ẹ̀yin tẹ ní property mo gbà yín níyànjú ẹ fi ṣe waf endowment kí dúkìá yín máa ṣiṣẹ́ fún yín láyé yín tẹ́ bá wọ sàárè tẹ́ bá dọdọ lọ kó máa ṣiṣẹ́ fún yín tẹ́ máa gbalada ọ̀nà níyàwó àwọn létà ńkọ́ tà ńkọ́ tà ńkọ́ yìí àwọn ọmọ wa ò ní ìdí ẹ̀. àmín. Amin. Rabbil